ẹ káàbọ̀ padà sórí ètò ètò yín Ramadan Kareem hmm. orúkọ yìí náà ti rí bó ṣe ń lọ <laughs> ẹ ti rí báyìí ẹgbùngbà tá a kọ́kọ́ wọlé lẹ́ẹ̀kan lákọ̀ọ́kọ́ ìrun pípé lẹ́ẹ̀kọ́kọ́ gbọ́ ájíwá àríyọ̀ ló so nígbọ̀wọ́ ẹ̀ wọn àtàwọn àbúrò ẹ̀ pé bàbá tó bí àwọn wọn ti lọ kọ́lọ̀ ní dákúmọ́sà bá wa kẹ́ wọn alhaji wa muhibudin decency kọ́lọ̀ mọ́sà bá wa foríjì bàbá náà àwa gbèrò níṣe àgbètẹ̀lé ẹ gbádùn àbẹ́ ẹ gbádùn ẹ ń ẹ sọtọ́ lọ́wọ́ o ẹ̀yin náà mọ̀ pé ẹ gbádùn ẹ̀ náà rí i pé eré yẹn ó débẹ̀ kámẹ́rà tó ń fi ya gan perfect ni adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run akílẹ̀ṣẹ́ success waves tí wọ́n ràn wá lọ́wọ́ lórí ẹ̀ lọ́wọ́n níjẹ́lẹ́sẹ̀ náà bàjẹ́ ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ètò ṣe pàtàkì ju gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ wa ń lé láti máa kọ̀ntínú ń tẹ̀ wò yẹn kẹ́yìn náà lè bá àtún máa gbádùn ẹ̀ sí i dákun ẹ̀ ti pè mí yá èmi náà fẹ́ so onígbọ̀wọ́ eré kan mo fẹ́ so onígbọ̀wọ́ méjì mo fẹ́ so onígbọ̀wọ́ mẹ́ta kó lè bá máa bọ́ sójú wòran gbogbo yín náà kẹ́ lè bá máa rí wò kẹ́ lè máa gbádùn wàhálà òkínkín ní báyìí náà fi ń so onígbọ̀wọ́ ẹ̀ ẹ bá ti sọ fún mi lágbára insha Allah eré o ti wà nílẹ̀ àti ṣe tààtì la ṣe kalẹ̀ báyìí ọkàn kan kára àwọn tó gbowó kalẹ̀ tí a máa fi gbé wọlé lókù kọlọ mọ́sà sí dáadáa fún wa o kọlọ wọn ràn wá lọ́wọ́ kọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. àlejò mi ti wá wà ń kalẹ̀ ń bí pẹ̀lú mi lénìí hmm. àfààní eh, wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ hmm. kí ni wọ́n fẹ́ bá wa sọ ẹnu oníkànlá àti gbọ́pọ̀n àwọn náà ni wọ́n sọ ní tí wọ́n bá fẹ́ bá wa sọ ṣùgbọ́n kí n kọ́kọ́ fojú àlejò mi hàn yín ná àwọn náà ni àfa wa muhammadu salahuddin muhammadu jamiu salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. àfàwọn muhammadu salahuddin tẹ́ ń wo ìwọ̀n àjò òdú ni wọ́n nínú bí wọn kì í ṣàìmọ̀ fún olóko inṣàlá hmm, wọn kì í ṣàìmọ̀ fún olóko inṣàlá àti ìrojú wọn dáadáa nínú bí. ṣùgbọ́n lẹ́ni nítorí wọn wá fún wọn á jí sí ọlọ́run ni kí ni tọ́pìkì tẹ́ fẹ́ sọ fún wa. alhamdulilayi rabbil alamin ohun tí a fẹ́ bára wa sọ. So òun náà ni tí à ń pè ní àdéhùn. àdéhùn ó ó àlùwáàdù. àlùwáàdù. torí pé tá a bá wo ayé tá a rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láyé a rí pé láwọn apá ibì kan àdéhùn tí wọ́n bá lọ́hùn ṣe wọ́n mú ṣẹ. Hmm. tá a bá sì ń wo apá ibì kan a rí pé àdéhùn tí wọ́n bá lọ́hùn ṣe ó mẹ́hẹ̀ níbẹ̀. Hmm. ìdí yẹn tá fi wá wò torí pé ọlọ́run bá ti ọlá rẹ̀ ga gbogbo ohun tó máa ṣẹlẹ̀ látìgbà tọ́lọ́run ti dáyé títí dìgbà tọ́lọ́run ó payé rẹ́ ọlọ́run ti fún wa ní manuel ó ti wà ní alukoran lazim. Allahu Akbar. kuraani ti kẹ́kọ̀ọ́. ẹ̀kọ́ bàjẹ́ ń bẹ̀. mo kí bàbá mi ọ̀gá mi pàtàkì Mr. Seyi Adéríbigbé ọlọ́run ní fi yín lẹ̀ o ọlọ́run máa wà pẹ̀lú yín o. mo wá kí bàbá wa tí wọ́n sonígbọ̀wọ́ àwọn ètò wa lọ́dún yìí ọ̀pọ̀lọpọ̀ wà sí tẹ́ yìí àtọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì náà tẹ́tù máa rí wò yàtọ̀ sí irun pípé tẹ́tù máa rí wò níléeṣẹ́ Orísun bí nínú ọdún yìí àwọn bàbá wa tí wọ́n sonígbọ̀wọ́ ẹni bàbá wa Dr. Ahmed Ọ̀lànìyí Sọ̀làhùdíìn tí wọ́n jẹ́ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Standard Insurance Consultant Limited tọ́kọ̀lá sí nọ́mbà thirty three Victoria Arobieke Street off Admiral, Admiral, Admiralty Way ní Lekki phase one ní àjálọ̀hún ibẹ̀ ní iléeṣẹ́ wọn náà kalẹ̀ sí kọ́lọ́ọ̀nù dákun má bà iléeṣẹ́ náà jẹ́ o láti nẹ́bi lọ́dọ̀ Ọlọ́run. akọ́ pàtàkì fún Alhaji wa Kazeem Ariyo Junaid tí wọ́n ní kí irun pípé tí wọ́n so nígbọ̀wọ́ wọ́n lórúkọ bàbá àwọn ni Alhaji wa Muhibudin Junaid dísẹ́ǹsì kọ́lọ́ọ̀mọ́sàbà kẹ́ bàbá náà kọ́ bá foríjì wọn kó ṣe kó sinmi fún wọn. mọ́ọ́kì màmá wa alhaja wa Kudirat Kọ́lé Towó táwọn náà so nígbọ̀wọ́ ìkànnú àwọn eré oníṣe tí ẹ wò nílé iṣẹ́ wa ń bí àwọn ní apàṣẹ àdínní ọwọ́ àdúrà dáwà group ìlú òyìnbó ní Amẹ́ríkà níyàwó náà wà ọlọ́run níjọba jẹ́ fún wọn. mo kí alhaja wa Kudirat Junaid tí wọ́n jẹ́ naiba amira wa nínú ilé ọwọ́ àdúrà dáwà group ìlú Amẹ́ríkà làwọn náà wà ọlọ́run níjọba jẹ́ fún wọn o ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run lálẹ́ ilá lọ́lá. pé ẹ̀dẹ́yìn náà bá tún fẹ́ sọ nígbọ̀wọ́ kankan nínú àwọn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 láti fi kọ́dà bó ṣe two thousand bó ṣe two thousand naira ni wọ́n náà lágbára wọ́n náà sẹ́ndì e, ẹ̀ wọ́n náà ṣe ń bẹ́ẹ̀ náà nù ni ọlọ́run gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa o ọlọ́run ṣe dára fún wa o mo wá dúpẹ́ lọ́wọ́ gbọ́n tí wọ́n jẹ́ kéto tọdún yìí ọmọ bọ́ bàbá wa Mr Sogo Abiona náà tó ń sáré sọ̀tún sáré sọ̀tún Ramadan Kareem ah kò gbọ́dọ̀ mọ́ lọ kò gbọ́dọ̀ mọ́ lọ ọlọ́run ó dúró tì yín o Fẹ́mi Ayénumẹ́lọ ọlọ́run ọba wa pẹ̀lú ẹ ọlànàbí lọ́dọ̀ ọlọ́run ẹ ò ní ṣiṣẹ́ ṣe o mo kí jù wọ́n Ọlátúndé mo Mr Frederick tó wà nídìí ẹ̀rọ tí ń fi ohun wá fi ń clear dáadáa ẹ̀ ní ṣiṣẹ́ ṣe o inú yóò ní bàjẹ́ jẹ́ ọmọ àdùnní o ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ success waves ọlọ́run ní balẹ̀ iṣẹ́ náà jẹ́ o mo kí afáwa salahudeen akí afáwa muhammadu mustapha ọlọ́run ju tẹnìkọ̀ọ̀kan wa náà o ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run lálá ìlàlọ́lá àmọ́ lọ láàárọ̀ yìí tọ́ba di jọ́mẹ́jọ tọ́ba tọ́ba di ọ̀la àmọ́ <laughs> lọ láàárọ̀ yìí tọ́ba di ọ̀la pẹ̀lú ògùn ọlọ́run sáà láò láti máa pàdé lórí ètò yìí ètò wa Ramadan Kareem orúkọ mi yìí padà o alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà yìí náà ni gbogbo ẹ̀yin tẹ̀ tó mọ́ ràn wá lọ́wọ́ à ń o mọ́ asalaam wa ilal liqa.